الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب من الحكمة قد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسكتكم وبعلا أنت رأيك يا في أطفال كاوة كأولي olùṣèkọwà annabiwa muhammad sallallahu alaihi wasallam ìṣọ́lọ́ fún kánàbí ní àtàwọn ará rẹ̀ àtàwọn sọ́hábà rẹ̀ àjíjọ́wọ́ bá kúfẹ́nú àwọn náà kúfẹ́wọ́ bí wà àtàwọn ìfáwà àwọn ọ̀gá wa gbogbo àwọn àjẹmọ́ àlọ́kùnrin ọmọ tí a ti gbà ọdún pàtàkì àwọn nígbà tí a fi ti gbà ní ìwúrọ̀ yìí ìgbà ìyẹ̀rọ̀ àti يعطاها عبد الرزاق ابن أبي المسلم المحسن الحضري وصفالة عليه nípa nípa àgbóyé àwọn àdúrà àti ìrántí ọlọ́run ọba ọ̀rọ̀ ọ̀dáàlá ọba máa tọ́sí àyẹn lọ ìjẹta àbíjẹ ẹni ra ṣíwú dá ṣíwú ìṣèlú bí nìkan pé àbí ti sọ pé ẹ ti kàlẹ̀ ní sáyẹ́sá ìpínlẹ̀ bìkínì ọkùnrin bìkínì ọ̀rá ìwọ̀n jùlọ ìwà sí ìlẹ̀ láàárọ̀ ni ó wà tó bí èso ti bá gba mọ́tò àti sọ́mù ìta rẹ̀ wá lọ́wọ́ àjọ bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ torí to àdúgbò ẹgbẹ́ bá pé bọ̀m̀bá àdáàrà ẹgbẹ́ àìgbé nínú ọ̀dọ̀ àgbẹ́jẹ́ àlòwò sọ́mọ́nà owó fìdí ìgbà fún ẹ̀rà ìgbàgbọ́ báyìí abilé abilé abilé ti bila yẹ wọn yóò bá àrùn bá òkú yẹ kò ní sọ ìfẹsẹ lẹ ọdọ òbò kárí ti sàárẹ imam buhari bá mu sáré rẹ nínú sàárẹ rẹ. ومسك الباني رحمه الله قل هذا السر الضعيف من سبيل الله سبيل الله أوديو أعطاني هذا السر في باطن أوديو أريد أن منه إسلام رئيس على ابن يوسف ابن ميمون ابن أبي عبيدة بما تتحدث التحديث إجمع تحديث وإجمع تحديث وقت àwọn olóògbé tí wọ́n lórí wọn ti kìlé ọgbọ́n tó tó tí wọ́n ń pè mọ̀tẹ́lì orí ẹ̀jẹ̀ láti ẹ̀kọ́ àwọn àbá òjò ọjà ilé ẹ̀kọ́ rẹ̀ ọdún mọ́ ìjẹ́ àwọn bá sọ pé ọ̀rọ̀ àwọn ọ̀sán máa wò kí ń sọ àbísì ìdíjì àìsì àbájọ máa ń tìkì ìlú ìsìn ó bí wà ó lè bó ṣe jẹ́ ọ̀láwọ̀ tí a lá àlẹ́ بعد ما يجيب لا وكل اللي يتعجل أقول يبي تقابلون به إن هذا غير إن عوام رضي الله عنه ما أخذ الله تعالى لنا أنا ما أقول صدق أنا أقول أتلبى إذا كنت أقول أبقى أقول مع نور أنا أتلبى مع قلور هذا وين رأيك kí abẹ́ gbọ́n rẹ̀ tó àtúnyẹ̀ rẹ̀ gbà kan owó tó. nígbà tí iná lùzẹ́ yẹn làmọ̀ tí wọ́n pa iná lùzẹ́ ní inú ojú ogun ni. wọ́n tún ojú ogun ọ̀sán fún máa rẹ̀ ọ̀sẹ̀ láì ní lùzẹ́ yẹn. ní mo jù ní púpọ̀ ó fẹ́ wọ eighty million naira eighty million dirham one thousand from ten thousand and eight èyí tó yẹn pọ̀ ó wá ní àmọ́ gbogbo lábẹ́ tí wọ́n bá sọ̀rọ̀ ilẹ̀ láì lẹ̀ ní máa tàbí ìsanwó ilẹ̀ yẹn tí wọ́n ti wọ́n á ti tẹ̀ lówó wọ́n lọ bá ìgbà rẹ̀ jẹ ní lówó kan ìlú ní ilé ìlú ọ̀bà ń dọ́gba wọ́n ti pèsè yẹn ìgbé ẹ̀ lọ́wọ́ sí fún ìsanwó yẹn suka rufe allama rabbar zubair rabbar zubair allama rabbar zubair allama ba ba zubairu ke zubair wọ́n ni àwọn sanwó yẹn ká 80 million drc wọ́n gbé tààlé yẹn ìtura tí ogun ìtìsí ogun wọ́n ti lọ sí ní ọ̀sán bí wọ́n ti ń hajj ẹ̀rọ àná ìgbésẹ̀ ìgbésẹ̀ lówó àgbẹ̀ká ti yóò jẹ lówó kó wá kọ́ ọ́ wọ́n kà mọ́ á sílẹ̀ fún mẹ́ta tí wọ́n lè fẹ́ gbọ́ ọ̀rọ̀ á tó gbé àti wá tó eighty million naira. òbí àgbẹ̀ká àbẹ̀bí wà lọ́wọ́ ìgbà ìgbà òbí àwọn àdúgbò ìtàkù àdìsọ̀ ìgbà ìgbà ọ̀rọ̀ tó máa kàn lórí òbí kiri òbí wa àmọ́ àwọn ọkọ̀ máa sọ pé ó lè bàjẹ́ ìgbìyànjú pàṣẹ wọ́n ti tẹ́ ìgbà kúrìlà fún ara rẹ̀ torí tẹ́ máa bí lórí ara rẹ̀ ó di orí lọ́lọ́rùn tó wá tó dà lóbi lè rẹ́ǹtì ìgbàgbára bí wọ́n ń kọlẹ̀ títí tó wọ́n sanwó olé gan ìnira kan ni wọ́n ti fi lè bàbá rẹ̀ ní bí yorùbá báyìí ní òun àfọwọ́ yorùbá báyìí ti ní ìlú ní oúnjẹ kí àbájú báyìí wọ́n ti wọ́n bí wọ́n lọ sọ̀rọ̀ àwọn ará ìkún àbí ìgbà ìgbèrò bàbá yìí kúrìsìnà two hundred forty naira mọ́sán bíbí five two hundred forty naira mọ́sán máa yẹ ó lè ní ẹ̀rọ àmàlẹ́ wọn kúrìsìnà ìlú àlejò gbàrà ọ̀sẹ̀ tó lè náwó gbàrà wà lè fún wọn àjọ báyìí báyìí àti wọn lọ. ọba gbàrà fún gbogbo ọlọ́ọ̀bà ó tó ń rọ̀ kọ́ wa والله تعالى لا تقول ولا تعالى تقول ولا وكين با عليكم nǹkan tó kàn jẹ bọ́ọ̀lù náà ní kóbìrà. ṣèyí ló fi ṣe kàn náà. bẹ́ẹ̀ ni kàmí ọmọ bá bọ́ àìsí sí náà bí láti náà sí náà mọ̀tò ìlú rẹ̀ nígbà tá a máa fi kọ́ ìṣẹ̀lẹ̀ ó bí wa bọ́lá ó ti ala àlà. wọ́n á sọ̀rọ̀ àti ìgbà yìí máa ń jìnnà láti mú kí ẹ̀lẹ́kẹ́lá ìfẹ́ yìí ló ń fi ìrẹ̀lẹ̀ ọdí ìrúnlẹ́gbóni lọ́nà ṣe ìgbà wọ́n pé àdúgbò sàrí àdíṣẹ́ àgbáni wíńdà ẹ̀wọ́n ní ìlú pápá gbọ́nà wọ́n tẹ́mọ̀ sí kí ọ̀sìn kan ní ìlú ìtọ́ wọ́n fi kókó ní sí ìwé ọmọ tó wọ́n ti sọ́ọ̀tì báyìí ọ̀sẹ̀ ìwọ́tà rárá wọ́n bá àdúgbò sàrí ọmọ tó wọ́n wà mẹ́rẹ̀ ní mọ̀híwò àǹtó àtọ́ kọ́ńtẹ́ẹ̀tì ìgbà mọ̀ ganye pe alim se do pa gbọ si baji bo ko gbọ do anu se joro e ko ti dawo oli to bo ni ko mi alikiya wal afkar ذكروا الله هو حق الأعمال وأفضلها فاني إشرب غلوبة أقول لهم مدى النساء ما قد النساء قبول الله فاني إشرب مدى مدى طواب طواب إن كما سنة غلوبة ذكروا الله هو هو أصل الأعمال من جوا ذكر الله جل وعلا هو أصل الأعمال وقلب وأصلها عند الله تبارك وتعالى يشهدوا يشهدوا الله وبا يشهدوا الله ونشهدوا الله ولد اللوري ولد الله ولد الله ولد الله ولد الله المسند إمام الإمام أحمد المسند إمام أحمد وجامع الذكري الترمذي الجامع الإمام الترمذي وسنن ابن ماجه بن ومختصر حاتم الإمام عاصم وغيرها وغيرها كان من أحاديث أبي أبي درداء رضي الله عنه من حديث أبي درداء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخير أعمالكم هل ينتهي الله يكون ṣe fún ní ìró ní ti tó dájú náà wọ́n ṣe yín àgbà ìdámalẹ̀ ti kùn tó mọ́jú mọ́tò ọlọ́wọ́ fún ìgbà yín tó ní yín wà àrùkọ́ ìlà fi ìdàrẹ̀dà ti kùn ìgbà gbé ikú ìgbà jùlọ sí ikú ìgbà jùlọ lọ́wọ́ bá ọ̀rẹ́ lọ́kùnrin àgbà ìgbà bí wọ̀lbáraka sílẹ̀ lórí fún yín kọ́mọ nágbóòdù àbí owó lọ owó غير قبل أن تلقى عدوكم مجموعة أمامهم nínú bọ́ àná bọ́ lórí ẹ̀dá wọn ọ̀tá yín wọ́n máa kẹ́ máa bí ọrùn wọn káwọn máa bí ọrùn yín pẹ̀lú púpọ̀ gbòòrò àwọn olùkọ́lá ẹ̀yà rẹ̀ tó lọ́mọ́ à ní bẹ́ẹ̀ sọ fún òbí ọlọ́wà kára ti tó lọ́ ìjọba wàhálà nínú ti máa tẹ̀rántí ọlọ́wà láti ẹ̀dá bọ́ọ̀lù olórí ìjọba ilé ìlú ìlọ. هذا حديث عظيم الفاعتاد كثيرة الذكر حديث كلا الفاني ولا وأنه الأموال كيما نوري وحمل على خير كيف سبيل الله كيف يجمعون نوبة ويعدل الضرب بالسيف في سبيل الله شيء كمان نويدا كما الله سبحانه وتعالى على ابن رجب رحمه الله فهو رجب قال تكاثرت النصوص في تفضيل الذكر على البقاء المال وغير الأعمال هو حديث هو نفس هو نفس القرآن نفس حديث هو نقولون أو nípa àti ọlọ́run ọba lè ju ìtààrà pẹ̀lú owó àti bẹ́ẹ̀ ثم أورد حديث أبي دبام تقدم بين ومن في أبي المقدمة تقدم تقدم وجملة من أحاديث الأخرى àwọn àdúgbò mi lákòókò dára tó ní àlàmà àná ìdàkùnì púpọ̀ náà túmọ̀ sí pé ìrìnfẹ́ tọ́ọ̀bà tó bọ́lá jù قال ابن ابي دنيا كما في الترغيب والتمهيد ابن ابي دنيا انا موان الترغيب والتمهيد للمنذر من المنذر قال اسناده حتى لن يسمعه الذي الاعمش اعمل عن سالم ابي جاد أكيد بابا السالب وما بيجعك فذكر لابن الجراء بن أبي الجراء إن رجلا أعتقد من نزبة نسمع نسمع في كبوة ونوميا يعني. قدر كل ينكويرو ترى إن أدنى من مال ورجل كبير آه كيف لا أوين يقوم نور آه إنسان كبير من ذلك إتباد غيره إيمان ملزوم بالليل والنهار كان إيمان كفاء الخروج وقضية ولا وأن لا يزال لسان أحدكم ربا من ذكر الله إن ما يهي كما تسو كما كما كما كما الجنة بدأ لي ما تسلم قال رضي الله عنه صلى الله عليه وسلم قال حديثي أصحابي وأنا أقول لكم ما يروي وأنه قائل قبله لا يأكل المنافق بالذكر ممكن ما تذكر كما تنصر برمجوها إذا وضعت عليه كلمة كلمة ما قد جاء في حديث هذا المعنى آثار كثيرة وما توقع سمعية وما آثار تتوقع عن يعني السلف رحمه الله وما أعطاه الواجب ولقب على مسلمه يقول ابن رضي الله عنه فقال ابن مسعود مصدايته أن أصبح الله تعالى تسبيحات كما سبحان الله سبحان الله سبحان الله أحب إلي من أن أنفق على مير في زحمتني كل لكم كل owó كل ìgbòkè كل ìgbòkè كل ìgbòkè كل ìgbòkè 100 دينار فرنسا عبد الله بن عمر عبد الله بن مسعود رضي الله عنه رضي الله عنه قال عبد الله بن مسعود عبد الله بن عمر عبد الله بن مسعود يقول بشر عبد الله بن مسعود مصباحي من اخذ من في طريقي اقول في كل كما مصباحي سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر إنا توكل وعيد أحب إلي من أنفق بهن جنانير في سبيل الله منك في النبي بقوي بدينار في هذا الموضع قال عبد الله بن عمر رضي الله عنهما أتكلم في أن أقرأ في طريقي أقول أقولهن أحب إلي من أعمل أجرهن على قول في سبيل الله الله أكبر إن عمر آه مين كري أكاوا بس بوجنا كما تمام كلهم أي لكن دي بيجي من يعني كل يسكن أول ما نقول يسكن ما كنا نتوقع هذا خرج واي من الصحابة ده كتير كما نوع صحابهم كلهم التابعين ثم التابعين إن ذكر dájúdájú tí ẹ máa ti gbẹgbẹ nípa àtijọ́ bí ìṣẹ́sọ́ tó tí ẹ máa náwó lọ bí ẹ̀rọ bí ìrìn ìrìn náà lè di owó ìṣẹ́sọ́wù tó kéde ẹ̀rọ kan nínú owó wọ́n á fẹ́rù fi ààbẹ̀ máa na ànihùn pàṣẹ lọ kí àwọn àdìsí àwọn ọ̀rọ̀ àwọn sọ̀hábà àtàrà ọ̀rọ̀ àwọn sọ̀hábà wọn síwájú wọ́n á tó sọ̀rọ̀ wọn pa ilé yọ̀ọ́ وهي لا تعني لا من قريب ولا من بعيد وعن تواجده وعن كمان كمان عليه كبايا كي أنا وكما بعض الظلم يريدوا أني كتير كتير جدا تكلير الإنسان اللي قبل كتير فيها في البداع كتير كي نوضع كما بعضكم جنين بعد أن كتير كما سيكون بعض ونحن نتبقى لنا لا أو بحرج لا تسجد الله وعبد ولا يجرى في يد يدعى báyìí sọ wọ́n ìgbìmọ̀ ṣùkún ó ní gbogbo báyìí nínú àwọn ẹgbẹ́ ìgbàdì bí báyìí ní kàkó ìlú ó ti bá lóyà àwọn lọ́wọ́ nípa àkókò náà àti ọ̀tọ́ súnná wọ́n á lọ́gbọ̀n wà ní fúdíò ní ìrẹsì sómi ní ìkókó owó tí wọ́n san àti two thousand ní ọ̀lá ẹ̀gbọ́n ìṣòwò yẹn ìlú àgbọ̀n bíi forty four thousand àwọn wá tẹ̀lé wọ́n àwọn tẹ̀lé thirty thousand ìṣẹ́lẹ̀ tó wá tẹ̀lé nínú ilé àwọn tó wá náà tẹ̀lé tọ̀nà nínú fifty thousand wá kó twenty seven thousand wọ́n wá fún fifty thousand kọ́ lè bá aláàbì kan fún èròjà fún òfin báwa kò fẹ́ nígbà lọ́dún dákẹ́ ó bọ́ ọ̀lẹ̀ o wọ́n yọ ọ̀lẹ̀ lórí ìgbà ìgbà ẹkùn ìgbàwá ìgbà káwọn lẹ́nu láti bá ẹsẹ̀ àgbà kọ́ wá láàárọ̀ tó o kọ́ bá ti àwọn ọ̀sán láti pé ó bí láti dà bọ́ láti fi lọ gbọ́ ẹ̀yà wọ́n bá ìgbà lọ àmà kí láti máa gbà lọ. Bábà náà kí ni ìfẹ́ wọn ti ṣe ọ́ gidi ní o. ẹgbẹ́ ògidì ni o. Ẹ̀rí ọlọ́run náà. Ọ̀gbọ́n ìṣòro ọlọ́run lẹ́sọ̀rọ̀ rẹ̀. Ọba wí ní ilé wà pàdé fún parí mi. Ọlọ́run kò lẹ́sọ̀rọ̀ ọlọ́run ti lẹ́nu. Èmi jẹ́ nínú ọgbọ́n ìlú ìjọba. Àyẹ̀mú kò ṣe lè rẹ̀ wá. Àwọn ẹlẹ́wọ̀n ọ̀la. Ó ti ní ìfọ̀lájú. Ìfọ̀lájú àdúgbò sọ̀. Àti ìdí òní. aláwọ̀ àwọn ìlú àti ẹ̀sọ́. àmọ́ ọlọ́wọ́ sọ pé àti ìṣẹ̀lẹ̀ pẹ̀lú báwọn ọdún ilé ẹ̀kọ́ ọlọ́wọ́ àdáwọ̀ ìjọba ti ń gbọ́wà rẹ̀. ọlọ́wọ́ kò ní mú ọmọ sí ọlọ́wọ́ gbà ló ti fò wá. ọlọ́wọ́ sọ ní ọ̀rọ̀ ní ìgbìmọ̀ tí mo ti kọ́ nípa nínú ìlú ìgbìmọ̀ tí ọlọ́wọ́ sọ lẹ́sẹ̀ وعقرت آدم لعنى عنهم كثيرا àwọn ẹ̀rí tí wọ́n pín ní ìrọ́pẹ̀tọ̀ wọn tó gbà ọ̀pọ̀ bẹ́ẹ̀ هي تعني إلى يوم من كي كان القريب ولا من بعيد كي ونطلع من كي تحديد الثالث حلقة الفريقية نوز الغلاب بعيد ورحمنا على خير جميع الوزيز نوبة أحكم الأحكام في سبيلي يعني كي يقولنا الوزيز نوبة هما مراد في بها انتا كانت التعالية كانوا بحكم جاء قابل بسيطة ونحن بعوض كل بيان عظيم قدرة وكيف توضح الله سبحانه سبحانه وتعالى وأنه لا يعدله شيء من هذه الأمور ما لم في قال إن الأهمال كلها وطاعات جميعها كما شرع بالإسلام الذكر بل بالبوشة الشاكة لهم بيك عند محمد رضي الله عنه لهم بيك على نبي رضي الله عنه والمقصود بها تعطيل ذكر الله انت عارفين تعطيل ذكر الله ها هو ثواب هو كلامك عن ثواب الثاني حتى يعني ان شاء الله على جلال ما تعمل خذ يوا خذ يوا وعلى بقوة الله كفوها تعالى يقول الله تعالى حين تبرد مصر عقد الصلاة لذكره أما دين الدولة سنتين يا رب أبنوا بدان جيدكم أبنوا بدان جيدكم أبنوا كان أبنوا ذكر ذات النبي أي أقل الصلاة لأجل ذكر الله جل وعلا أبنوا دين الله سبحانه وتعالى وصلاة الله وهذا فيه تنبيهة مبنية على عبادة الصلاة هي تسعى إخوانك باب الجنوب هي يعني تدعو الإخلاء أن الجلبة الوجه له سبحانه وتعالى والقيام بين يديه الوجه له سبحانه وتعالى والسؤال له تبارك وتعالى ما ترون كل له وإكرام ذكره àti ìgbó láti máa gbé ìrẹ́tọ́ náà dúró wàrà áàdà ilé ọ̀tọ̀láàtú iye dókè ìmú títí gbọ́nà ìrẹ́tọ́ náà ẹlẹ́dẹ̀ wòrò láti bẹ̀rẹ̀ ìgbó ìparí ọ̀rọ̀ ìgbà ìkọ̀káàmà ìrẹ́tọ́ náà ó di kò sáyé náà lórí ìgbà ìrẹ́tọ́ náà ó di wà máa lọ́wọ́ tó ara dókè rẹ̀ káì bọ́ọ̀ jẹ́ pé ìrọ̀mọ́ ní dókè ọlọ́run tó lọ méjì láti fi tóri lọ́lọ́run náà wá ṣe láàyò lọ́rí náà mú ọgbẹ́ ìwé ìdánú sọ̀rọ̀ àti ìwé mọ̀júmọ́ láti fi fún ìwé mọ̀júmọ́ yàtọ̀ àwọn ilẹ̀ àdùkù lọ́ dára lọ síbi ìrántí náà wà wọ́n sọ ilẹ̀ àdùkù lọ́ ẹ̀yẹ́ bèrè bèrè kan àwọn afọ́ àlọ́kùnrin àkọọ́lẹ́ta lọ́wọ́ ti bẹ́ẹ̀ lè kí o ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ ìjọba ẹ̀kí ìdókòwò ìkẹsẹ̀ lọ́wọ́ sọ pé ìyára lọ́bi o lọ́wọ́ ẹ̀ fara o lọ́kà o ìfẹ́ gbàgbé lọ́bi o lọ́kà o ìlànà ìlà lọ́wọ́ sọ wáyìlà wáyìlà wáyìlà وأذاعت ابن السلام فعليه وقال وثقيلا ìgbèrò ìgbàlẹ̀ àti ìfara ìgbàlẹ̀ máa bá àgbàkùn sàfihàn ìgbàkùn sàfihàn kọ́lá ìfura wọn àwọn kírù àwọn olùwà ní ìjọba rẹ̀ Ìrìnlẹ̀ àwọn ọlọ́run ṣe é dùn. nígbà táwọn olùkọ́ bá gbó rẹ̀ tí bá gbó rẹ̀ nígbà tó gbóyìn gbóyìn nígbà ó nù. ó ti ń lọ́wọ́ bàbá yẹn ó lọ́wọ́ ní yóò bá yẹn. lọ́wọ́ bàbá yẹn ṣe lè. àwọn àti ìṣòro ìṣòro dominikẹ́ rẹ̀ ìdíje lọ́ọ̀rọ̀ yóò máa yóò sọ iye owó rẹ̀ yóò sọ iye owó òní ní bí kẹ́ra ní ọ̀nà dandan ní ó sọ iye rẹ̀ ó sọ iye rẹ̀ ó ti lé ìyàwó lẹ́ẹ̀kì lọ́ba ìyàwó lẹ́ẹ̀kì lọ́ba. àwọn ọ̀nà ìwé nígbà yìí tí wàá ti wá ní àwọn àánà àbá yìí àlẹ́ nìkan sẹ́lá bẹ́ẹ̀ yóò rí nínú ìjọba nínú ìjọba kúkú ká ẹ sọ́kàlì ìbílẹ̀ jẹ́

ọkọ̀ ẹ̀mdù bí i ọmọ wòye ẹ̀mdù bí ọmọ wòye àwọ̀ àti àbá ẹ̀mọ́ ìbá ìfún wa gbọ́n kò ní sọ̀rọ̀ náà bí àwọn ìlọ̀dà rẹ̀ wọn lọ́wọ́ sọ ọlẹ́sàn báyìí báyìí sọ àmì ìjọba sọ wọn sọ àmì ìjọba sọ wọn lọ́wọ́ àwọn alábọ̀ mélòó ni àmì ìjọba sọ wọn lọ́wọ́ gbogbo àtàwọn ẹ̀kọ́ tó fọ́n fọ́n lọ́wọ́. Wọ́n kọ́ láti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. Wọ́n kọ́ láti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lọ fún ní ẹ̀rẹ̀ kò ní ẹ̀rẹ̀ sọ̀rọ̀. Àwọn ó sì fi ọdọ́ fún alẹ́ kù ní ayé wa. Ìpàlú wọn láti bẹ̀rẹ̀ bọ̀, àánú wọn láyà fẹ́rẹ̀ sí àwọn. Náàmù, náà wí. Fàtàwọn ìlà àdùkùn wà ẹ̀sẹ̀ ìfẹ́ ìfẹ́ يعني دي التعويض في بداية الثالث الثالث الثالث الثالث فاسقوا يعاني بكمان فاسقوا أي بكتاب البيع جر البيع كفتا الجزء أما لما فيه أكثر بعد ما فيه شو الله تعالى نعم روى وهذا لأن ذكر النبي أما صلاة هنا ذكر هنا ذكر هنا ذكر لأن ذكر المنكر ذكر الروح ذكره دليل يوم ìbéèrò pẹ̀lú ìgbà gbogbo rẹ̀ àti àti pàápàá òdodo ìrún. Wàhábù náà bí ọdún ọdún fi ṣàlàyé. Àkùwáhùn aṣọ́jòhùn àkọ́rọ̀hùn sí àgbẹ̀tìrán ìdá. Ẹjú láti nínú èèyàn bí ìlú ìrún. Ó kọ́ra àdúgbò méjì. ẹgbẹ́ òun náà gbọ́nà tí ọlọ́ba lórí òun wà á gba ṣẹ́yàn tó kú sí wáhà eré iná ní lọ́bà kí ọlọ́ọba wọn ń bí kí ni gbogbo alábàrí tí ó gbẹ́jọ́ عن سعد بن معاذ عن أنس الجهني عن عبيه عن رسول الله صلى الله عليه وسلم أن رجل سأله يوم قال المبارك أنا كنت شبيبا في فقال أي المجاهدين أعظم أجرا يا رسول الله هم مجاهدون وأسلموا هم لم يجوا بأنا وفقوا بالصلاة صلى الله عليه وسلم وقال أكثرهم لله ذكرا هنا يقول لي دعوة أنت إيه؟ أنت إيه؟ إيه؟ سبحان الله الحمد لله لا إله إلا الله الحمد لله رب العالمين رجعنا الذكر واليوم ثم ذكر الصلاة فقال أي صائمين أكثر أجرا أما الدعوون لا دعوكم أبي قال أكثرهم لله ذكرا وذكر ربنا نقول أقولي دعوكم لك المنطقة ثلاث والزكاة والحج الزكاة بين يوصل القاية وما هذا قال على كل ما نفسه نزل في الأرض نزل على على نزل في الأرض هذه بينا صدق تعالى كل ذلك يكون رسول الله أكثر من الله ذكرا وكل ما تقول لك لقبني قل يوا نعم قال أبو بكر بن الخطاب رضي الله عنه قال أبو بأم رضي الله عنهما هنا بقص أمور إيه؟ بايكي زاد الزاكرون بكل خير قول يدرى بعض المبوكون من قولك فقال أكثر سلام قبل علم بكر فقال أي خمير الله الله فهو عزم بايكي أخير بسال ابن الصائدة قال ابن وهو الضعيف أجلني ومسك رمي موثوق ذلك ابن دعيعة انتهى الجبل ربنا يكون على الله تعالى الله لله رب العالمين سبحانك من جمسك لا إله إلا أنت نفتح بما كل سبحان ربك رب العزة من التكون سلام على المسلمين الحمد لله رب العالمين